أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان فالسلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan soso. bákan náà tọrọ àlékún ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ àtìjọ ọlọ́pọ̀ máa bá anabi. àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí díjọ́ gbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan soso kó ṣe wá ní mùsùlùmí òdodo

ìsàánà anasu anásù yẹ́dìbò làhádàrù ha tira àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ àwọn nǹkan èèwọ̀ àwọn nǹkan da hàn náà tí wọ́n kọ̀ pé ká sára fún ká sọ́ra fún ká jìnà sí lè ẹni ìgbé olórí burúkú tí ma ń gbáyàn mú ọlọ́mọdé orí wà gbámú ibi bá adéǹdẹjọ ọ̀rọ̀ dayúfù ni ọkùnrin tí èlákàkùn sí tọ́bájọ mọ́rọ̀ inú ilé rẹ̀ kọ̀lákàkùn sọ̀rọ̀ ìyàwó kọ̀lákàkùn sọ̀rọ̀ àwọn ọmọ ọmọ rẹ̀ ọkùnrin ọba àmà lójú kó di ohun òsíntọ́kàn ọkùnrin ọba àmọ́ àbọ̀ ìyàwó ẹ̀ lọ́wọ́ kò sí tọ́kàn ìyàwó rẹ̀ ọba àgbẹ̀ gbogbo bá yà kó gbé sórí facebook kó gbé sí tọ́sí ẹ̀ whatsapp kó gbé sí tiktok káwọn èèyàn máa comment you are beautiful wonderful iná ìwúlò tó láìkẹ̀ dé <laughs> that's my wife so gbogbo àwọn ọkùnrin báyìí ayanjú ẹ̀tọ́ pọ̀ níjẹ̀ gbogbo ọ̀nà tó lè gbà wá àáfàá mú díẹ̀ wà ń bẹ̀ nínú tíráàkì irú ẹni kóbìnrin mùsùlùmí bóde lé kọ́mọ́ ló dáàbò kọ́kọ́ ló sì máa ọmọ rẹ̀ obìnrin bóde lé kó ló dáàbò kódà ẹbí ọkẹ̀ ránṣẹ́ pé wo ọyá lọ́ba ara wa ọkẹ̀ ránmọ̀ lọ ra wa bí ilé kejì ọwọ́ ọkọ̀ ti lábẹ́ yàrá àìwá máa àwọn àlámọ̀rí ẹ̀sìn báyìí pé wọ́n máa fọwọ́ yẹsẹ̀rẹ́ ni wọn àlákà fún irú àwọn báyìí la ní dàlú báyìí bí dẹ̀ sọ fún wa wípé nínú èèyàn mẹ́ta tó jẹ́ pé kọ̀dà lọ́wọ́ àlẹ́ yìí mọ̀ ní jáde ní wà láì ó tàwọn kí sí o gbogbo pé yòókì rú ti alkéde o alọ́kàbà gbogbo nǹkan ìwé rí ìwẹ̀ ẹgbẹ́ tó bá rí báwọn ìyàwó ọmọ rẹ̀ ṣe báyìí àbáwọn àbúrò rẹ̀ omi ìgan bá ń gbé lórí rẹ̀ yóò lè mú mo ókè rẹ̀ mo bá yín sáǹpù ẹ̀ mo jàn ló ń tẹ̀lé ó ní ṣé yàn wà láì ọba àbóde ńlẹ kọ ọmọ lo ìjáàbù kò sí ń tọ́ka dájú ìwọ́tọ̀ ọjọ́ kan ọba kò de kó oró ìrò kò sí tọ́ka dádì ń bẹ̀ ìdádì ò láká fún gbogbo nǹkan mọ́mí nìkan náà kẹ́ máa ń pariwo lẹ́ẹ̀kọ̀ọ̀kan mọ́mí ò dẹ̀ sí lé ọmọ obìnrin lè mú boyfriend wálé tí wọ́n jọ máa romance ara wọn ọmọ obìnrin yóò mú boyfriend yóò mú wálé tó bá ti wá boyfriend wálé nínú ilé bàbá ẹ̀ náà lè bàbá ó dẹ̀ rí bí àyàn classmates ni àwọn classmates mi gbọ́dọ̀ mọ̀lẹ́ ní yunifásitì òun ní ọkọ̀ wọ yunifásitì ní gbogbo fámìlì wọn so bàbá yẹn ó ti àrùn kí n gbọmọ òun ti wọ ọdẹ lẹfu ó lè máa ṣe wèrè òní lógó gbogbo bá àwọn bàbá báyìí àbọ́mọ́rẹ́ ọkùnrin náà lè mọ́bìnrin wálé wọ́n jọ wà náà yàrá wọn ó tilẹ̀kùn kò kọ́ fáwọn fámílì ẹ̀ dàyúùsù ni kò ní wà àlùjọ náà inú dáàdùnà mà ibẹ̀ ni ó ti kò pẹ̀ fún ọlọ́mọ ṣe ti wà bẹ́ẹ̀ jama ayáko bẹ́ẹ̀ àwọn afẹ́ bọ́ síbòmí òun náà ni àfẹ́sùwìr fíntì sáàbì ìwádàtì jama iṣu ńlá méjì méjì ládébẹ̀ lórí lára àwọn iṣu ẹgbẹ́nu sí máìkì ẹgbẹ́nu sí tí mo gbé ẹgbẹ́nu sí máìkì sẹ́ẹ̀rí mo máa ń wò tí n bá ń gbọ́rú prógrámù àti sí ìgbòmí kọ́kọ́rọ́ aláfẹ́ mo máa ń rò pé á wà láì táwọn èèyàn bá lu tó wà nínú kùràrí àti sunna kò ní ti ká lọ gbẹnu sí máìkì àwọn ọ̀rọ̀ kan bẹ kò sí ìdíkẹ́ ẹ̀sẹ̀ lọ́mọ fẹ́ra yín sẹ̀sẹ̀ lórí íńtánẹ̀tì àbí lórí rédíò ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ tí wọ́n wá láti rẹ̀ àìtẹ̀lé tọ́lọ́ tẹ̀lé súnà ó korí bú bá wọn jẹ́mẹ́ ẹ̀mọ́ ẹ̀kọ́ mi dáadáa o àáfàá ní lọ́nà ẹ̀rọ àfẹ̀síwìrì ó ti zúrù bá wọn zúrọ́ wà kẹ́sì bá èèyàn ó fi ọmọ ti sọ̀dọ̀ bàbá tí èso òun ló lóyún lọ́nà ọ̀rọ̀ so ẹ̀ báwọn kéèsì ti gbẹnu sí máa kìló àwọn mẹ́ta náà sọmọ́ ni eléyìí ó ní a mr a ebi mọ́ lọ́mọ́ mr b ebi mọ́ ṣe kí ni ebi mọ́ lọ́mọ́ wọ́n sá fàá fàá kéèsì rẹ̀ pọ̀ ọ̀sán fà láti dìbò àtàwọn rédíò station ní ẹ wo ìkan tán fún àbáwọn tó yìnbọn fún ìfẹ́ sọ ẹmọ tó wá báyà ló jẹ mùsùlùmí làwọn tán fa kéèkì orí yẹn agbálẹ̀ wàhálà ìfẹ́ bá bẹ̀ ní tọ́lọ́ǹkà náà bí kò yẹ kó rọ̀ yẹn ọ́ dà torí mò ń láàmú ó ò lè súnmọ́ àtọ̀ rẹ̀ ò lè dàpọ̀ máa tó ẹ̀ lè ìfọ́ ọmọdé kan kú ni àtọ̀ sáàmù kọ́ wá wọ ara obìnrin kan lẹ̀ kọ́ wá di palólóyún àfà tó bá jẹ́ ibi tí ọ̀rọ̀ ti yẹjú gidi àwọn kéfìsì ta ló lóyún ta ló lọ́mọ ẹnìkan kù jọ́mi tí wọ́n pa ẹnìkan jẹ̀bi lálà one hundred kódà ẹ̀ tí ẹ̀ nílé yọjú láti kílé mọ́ ọmọ tọ́lẹ̀ mọ̀ pé wàhálà báyé jẹ́mọ̀ sí tí mọ̀ sọ yà bí òyìn ẹgbẹ́ má pẹ̀rẹ̀ wa ẹ̀yin méjì wá bóde pé ẹ̀yin mi mo lóyún ìwọ ló lóyún ìbéèrè ni pé ta ni wọ́n so ìgé ẹ̀fọ́ náà ẹ̀yìn méjèèjì ẹ̀ sọ ìwọ́ tó oníwọ̀n ló lóyún ó ti fi rinlẹ̀ bọ́ ọba àṣọ pé you are sexual intercourse with her àwọn aṣèwádìí bàbá ní Mr. A ni mo so ìgé ọmọ mi fún Mr. B wá ní èmi ní boyfriend bí ẹ̀fẹ̀ náà ọwọ́ pé Mr. B gbà pé tọ́ ọba ní sex sex fúnra ẹ̀yìn nínú Islam alẹ́ ìṣòro ọ̀sùn nìyẹn ọjẹ́wọ́ confession pé lóòótọ́ ni mo dọ́gbọ́n sí bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ ṣe ìdí fún mi tó tẹ̀ tí kọ́ gbà pé ó ṣe sì nàná tó bá jẹ́ pé àpáyẹ òtí ìyàwó lé ọjẹ́ bí lára wọn àwọn ọ̀fẹ́ jẹmọ́ ìwọ́tọ̀ ọ̀dọ̀ wọ́n bù ọdí bí lára wọn rẹ̀ tó tó gbé ọ̀rọ̀ lọ sáájú ìdìbò àbí kó gbé lọ fúnlẹ̀ ṣe fẹ́ ẹ̀yìn mo lórí o tó ọ̀gẹ̀ ìwọ́tọ̀ ọ̀dìmọ̀ pé wà láìsọ bá lórí rédíò òun kú ò báyìí ṣẹ̀rí àwọn nìkan bí ọ ọwọ́ ajẹ́bílálà 100 fóòlù lórí rédíò ó ní lè kílèmù mọ́sálásí àdúgbò débi orí rédíò àwọn àdúgbò wọn tó ní ẹyin ìwọ ló lọ́mọ ìwọ gán ti níyàwó lé o tó wá ń fi rinlẹ̀ pọ́ ọba yàwó yàwó sùn àáfà ò ní sun orílẹ̀ ayé ìjọ náà rọ́jímọ́n dènà sí já rọ̀ wọ́n lé ọ̀ lókò pa ṣé ìwọ tó lè kílèmù tó wọ̀ lọ́wọ́ ẹ̀yìn rẹ ní ọmọ ẹjọ́ ọmọ rẹ ìwọ òkùnkè ní oṣù àná ẹwọ́n táwọn èèyàn fi ń wọ́n fi ìfẹ́ torí pé mọ́sálà ní tó sopọ̀ mọ́ pọ̀ ọ̀rọ̀ ìsìnà ó sopọ̀ mọ́ ọ̀rọ̀ gbígbé ọba gbígbé o ọmọ tí èso ọmọ ẹbí kan bí Yorùbá fi máa ń ọba fún ọ̀ṣun ààyè kan ní ọba ààyè kan lọ́ṣun bí ká ní ọgbọ́mọ ìbàdàn fábẹ́kúta ká lè tí ọba yìí wọnú ọgbọ́mọ ìbàdàn fún ìlẹ́fà ọgbọ́mọ òṣogbo fún èkó pọ̀lọ̀pẹ́ tí wọ́n sọ ọgbọ́mọ kánò fún báwùjú ọgbọ́mọ imo fún òwèrè jẹ́mọ̀ pọ̀lọ̀pọ̀ yé sáré ọgbọ́n ọmọ ọba fọ́sùn ọ̀sẹ̀ ẹbí kan fún ẹbí mi ó lè jẹ́ ìlú bí Yorùbá ṣe máa ń wí lọ́pọ̀ máa ń gbé mi ibo ó lè jọ ọmọ àdúgbò kan náà ó lè jọ ọmọ inú ilé kan náà tọ́jẹ́ ọ̀kọ̀ lẹ́yìn tó lọ ọmọ sẹ́ẹ̀ lórí ẹ̀kọ́ Yorùbá àbúrò báyàwó sùn àbúrò sùn àwọn wọn báyàwó ara wọn ṣe náà àdánwò ayé o gbogbo àwọn programu orí ilé ìjọba àbọ̀wọ̀ ti dàrú tó báyìí àwọn tá a bá ń tẹ̀lé iṣu náà ẹ̀jẹ̀ àmọ̀sálẹ̀ àmúlẹ̀ láì àbọ̀ ni àwọn ìyàwó ti pé tó wò láta wa kílé mọ̀ ọmọ ọ̀rọ̀ ẹ̀ ti dàrú náà wọn dàrú àfààní ọmọ tí àbí wà lọ́ọ̀lọ́wọ́ yanjú kéfìsì jọ gbèdè gbogbo kálukú káwọ́ọ̀mù gbogbo àwọn èèyàn gbogbo ẹ̀yìn omi fẹ́ẹ̀ta yẹ́rú ọbẹ̀ tàkó dúó tì yín láyé wà láìsìdú jọ gbèdè àlùkí àmọ́ máa lé ìwọ ọkùnrin kó dúó tì ọ̀ láyé ọbẹ̀ tàkó ìtìdú jọ gbèdè lọ torí pé nù ìsìláàmù ara ń tá a fi máa ń jogún ní ànẹ́sà jẹ́mọ̀ kí la pè ànẹ́sà ìran bàbá tó bímọ kí lọ́pọ̀ òun àtọmọ rẹ̀ pọ̀ wọ́n jọ jẹ́ fámìlì kan náà ọkọ àtìyàwó kí ni ọ̀jẹ̀ wọn dogun ara wọn àzíwájú tí wọn ṣùgbọ́n kéèyàn ọjọ́ jẹ́ fámìlì a máa fa kéèyàn ó dogun ọmọ tí èwà ṣe ọmọ bàbá kan ẹ wá lọ tì mọ́ lọ́rùn èyí tó jẹ́ ti bàbá kan ẹ lọ gbé fún bàbá mi lọ́nà ẹ̀rọ kí àràmù ni wàjáhájú rọ́júlí wà ládàwù wàjáhájú rọ́júlí wà ládàwù ọkùnrin tó mọ̀ pé wà láì èmi ni mo súnmọ́ ọmọ obìnrin èyí sọ mọ́ sí náà kódà ń ní mo súnmọ́ gan èmi ni mo jábàálẹ̀ èmi ni ìgbà tó sì lóhun ò rí nǹkan oṣù mọ́ ó ṣe déédéé ìjọ tó ṣe kéde tó mú láta tó bá ṣe ṣùgbọ́n gbogbo indication ṣó o pé ìwọ ló lóyún ìwọ gẹ́rù pé àwàlẹ̀ sílẹ̀ nígbà tí mo wá súnmọ́ ní àsáré lọ súnmọ́ lómi tó bá jẹ́ ìjọ tí mo súnmọ́ ni kò yẹ kó tí ì lóyún kò yẹ kó tí ì lóhun ò rí nǹkan oṣù wàlàdà wò ọmọ tó jẹ́ pé wọ́n lò ní kò ní èmi ò ní gbọ́mọ wàhálà èmi ìgbọ́mọ èmi kọ́ mo lọ mọ ẹ̀yin lẹ́ni anẹ́mi ò ní gbọ́mọ gbogbo kéṣù yẹn gbẹnu sí máìkì okùn bẹ́ẹ̀ ọkùnrin mi mọ̀ pé òun lòun lọ mọ̀ ṣùgbọ́n kìí ṣe pé ń wá ọmọ àáfàá sí lọ ń wá ìgbàdùn ọkẹ̀ ń wá obìnrin tí ọmọ bá tó sùn mọ́ obìnrin tí wọ́n jọ máa ṣe rádaràdá ń sìn kèwá obìnrin ẹ̀kọ́ obìnrin lè náà tó wá rí ọgọ́ ọ̀pọ̀lọpọ̀ láti gbọ́dọ̀ wọ́n nù ọlọ́mọdé àwọn ọmọ wa sórí igbó tó gbogbo ọmọ wa àtọkùnrin àtàrọ ọmọdé ọmọ wa wọ́n ní ẹni tí ọ̀jẹ̀ ni wọn ló gbogbo ọmọ wa lọ́kùnrin àtàwọn ọmọdé débi pé àwọn ìdíje ta ló lóyún ta ló lọ́mọ orí mú nì òfò nì kí ilẹ̀ Yorùbá gan Yorùbá gan rí sàtẹ̀wò kèé ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ lọ títí àárín ló ti máa ṣẹlẹ̀ nípa ìyàwó ràìlé ìbáyàwó lásùsùn ìyàwó lásùmáyàwó ẹ wá filẹ̀ Yorùbá lẹ̀ ní gbogbo ọ̀nà tó bá gbádùn ìwà abúlé ọ̀jẹ̀ sọ wá ní ọ̀rọ̀ ìran ọ̀kan wa lọ́dọ̀ gbogbo ayé nǹkan bu lọ́dọ̀ àgbẹ̀bí àsálà tó fẹ́ gbogbo ayé òfò ni. ní láàyè júùsù sáré mùsùlùmí ìlà o kọ̀lẹ́tọ̀ nínú òfin tọ́lọ́run fún mùsùlùmí kí wọ́n wá sàfitì rẹ̀ sọ́dọ̀ ẹ̀ tó yàtọ̀ sí bàbá rẹ̀ kò lẹ́tọ̀ rárá àwọn olùlàákù ìkọ́ omi nínú tàbí ńgbà míì náà wá rí pé ah, mi ní ìsìn tí lọ jẹ́ Dangote ah, àbí yà jẹ́ kí dọ́gbọ́n àáfà ìwọ́tọ̀ ọba jọkùnrin jẹ́ rẹ̀ ó pé pàápàá ọba ní bọ́lọ̀ ń fàánà rẹ̀ díẹ̀ gbogbo ìwọ́tọ̀ lọ ń bá fàánú fún ọ ní owó jẹgbẹ́ lọ pàlẹ́ olówó lọ àwọn obìnrin ọba lé ọtún fẹ́ ìgbàdé àbẹ́ ìgbàdé kéèyàn bá lè jàdé òní lè mí ọlọ́run fún ọ àwọn àfáà fẹ́ àfẹ́tọ́ bá bẹ̀rù ọlọ́run àwọn obìnrin lé àwọn àfáà náà kì pàápàá àfáà tó bá ní popularity àwọn obìnrin wọ́n fẹ́ káwọn jẹ́ yàwó ẹ̀ ó ti bẹ̀rù ìwọ́tọ́ ọba ní alimakana position of authority àwọn obìnrin lé àwọn olóṣèlú bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ mọ̀ ẹ̀yìn sábà ti gbé scholarship bóde ẹ̀jẹ̀ bá ń fọ́mọ̀ mi sábà ti ara ilé yá bóde ṣe rí gbàgbẹ́ jẹ̀mọ́ wàhálà ìtọ́ bá torí ní pọ̀lọ̀ rẹ̀ ni ìyà tó ti di pé ọdún tó lọ ẹ̀yìn ọdọ́rẹ́bù sẹ́dẹ̀tọ̀ chairman ìgbìlẹ̀ kan gbogbo àwọn post ẹ̀mọ́jẹ nínú gọ́gbọ́ president director general gbogbo àwọn political post wọ́n máa ń ní àwọn àǹfààní kan tí máa ń ṣe kíni tí máa wá fi hàn lọ́dọ̀ wọ́n lè á oúnjẹ wọ́n lè á ẹran wọ́n lè á aṣọ ìtọ́ba bẹ̀rù ọlọ́run èyí tí wàá bẹ̀rù ọlọ́run ó lè tà á àbí ẹ̀kọ̀kọ́ abáwọn afẹ́wẹ̀ àwọn obìnrin máa ń lé àwọn náà kí àti tó bá bẹ̀rù ọlọ́run nínú wọn so ẹ bá tún lẹ́wà ẹlòmíì wàlẹ́ olùsìnrin olùsìn paraku <laughs> a lè pè láti ìrù àwọn fùkàrà àbí ìrù àwọn olùsìn àbá ó tálákà ó tó tálákù tàbí èkìtì sọ́ọ̀tù àgbẹ̀lọ́lọ́gbọ̀n wọn ti ẹ̀ sí ìbò èkìtì tó tálákà wọn àti ìdìbọ́tálásí Igbo náà dị jìbì sọ́ọ̀tù wọ́n lọ́tàlákà bụ egwu sọ́ọ̀tù ọlọ́run adúgbẹ́ta ìgbè jẹ̀mọ́ sọ́ọ̀tù jẹ̀mọ́ àwọn ọba àtàlákà àfà ọlọ́run làwọn àwọn ọkùnrin tán bá lẹ́wà àbáwọn obìnrin tán bá lẹ́wà náà náà ìwọ́n tán bá di bọ́ọ̀lù ń dọ̀ wà ọba àyà olóòdò kọ́ yóò lòdì àwọn obìnrin kan wọ́n

gbogbo àwọn nǹkan ìta lọ́rọ̀ pé prestige ni wàlẹ́ ọgbórí ibúdé àtẹ́tọ́lọ́ bá bá àwọn olówó lọ oríire wà bẹ́ẹ̀ oríbú wà bẹ́ẹ̀ onípò oríire wà bẹ́ẹ̀ oríbú wà bẹ́ẹ̀ onímọ̀jẹgbẹ́ lọ onípopularity oríire wà bẹ́ẹ̀ oríbú wà bẹ́ẹ̀ ọlẹ́wà oríire wà bẹ́ẹ̀ oríbú wà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wàá rí ẹlòmíì jàmáà ó lọ fira rẹ̀ sí bí kọ́ ní lẹ́sàmí níhú ọfẹ́ tira rẹ̀ máwọn èèyàn kan tí è sára wọn mọ̀ ń ka rìpọ́ọ̀tì kan láìpẹ́ yìí nípa MKO Abíọ́lá ṣe ìpọ́fẹ́ kankan ẹnìkan àwọn èèyàn ti ṣe átíkù yẹn láìpẹ́ bí àbí around June 12, June kìló nínú àwọn tó wà ní July bẹ̀tẹ̀ ìdí sáré dé around July around June nineteen mo rí kò tí kò sáà ti pọ̀ sẹ́ni tí mọ̀ ká átíkù yẹn wọ́n rìlíìsì ẹ̀ pa mk lẹ́bi july làwà yìí june náà rìlíìsì ẹ̀ nípa mk Abíọ́lá ìkánú àwọn ọmọ rẹ̀ ń sọ ń pa wípé bàbá òun èèyàn dáadáa ó láàánú lójú ó máa ń náwó ó wà generous gbogbo kan dáadáa ló máa ń ṣe pé táwọn èèyàn bá tiẹ̀ sọ pé bàbá òun wíìkì ibì kan péré ló wíìkì òun níbi ọ̀rọ̀ obìnrin bàbá òun fẹ́ yàwó tọkọ ó ní bàbá òun dẹ̀rẹ́ inú tó dé sípò àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin iná tilẹ̀ bàbá àwọn lọ́rùn pé ìmí ìlú wọn olùsí ni ó wá ràn lọ́wọ́ wá ni bàbá òun ọ̀wá ṣe dáadáa wọn àwọn mrs mko mrs abiola abiola èso yìí wọn ọwọ́ pé ṣe dáadáa sí wọn ta ni ọ̀fẹ́ bó lówó tán ìmí òtún ẹgbẹ̀rẹ̀ níbi mrs abiola ìmí ọmọ sọ àsìkò tó lè wà ń kọ̀rọ̀ pẹ̀lú abiola fẹ́ràn pé abiola èso pẹ̀lú ìka èèyàn lòun náà obìnrin tó rẹwà bò jẹ́ pé obìnrin bí òtún lo sí ọmọ abiola òfin yàn kọ́ ebi pé ilé inú àwọn obìnrin tó wọ́n bá bàbá rẹ̀ o kìí ṣe fẹ́ jẹ́ mr abiola lásán wọ́n ti lo sẹ́ẹ̀rù tẹ́gbẹ́ tí bàbá rẹ̀ bẹ́ẹ̀ lè wo ojú wọn báyìí kò ní lè kọ̀ǹtú ara rẹ̀ àbí tó bá jẹ́ pẹ́ntì máa ń sàkáàbù dáadáa tọ́lọ́ ń sàmú kódà tẹ́yìn máa ń sàkáàbù dáadáa ń jọ mi tó bá gbàgbé ìjọ kan àbá sàkáàbù rẹ̀ lẹ kọ̀m̀píátò èṣù tán ló nínú kọjá pàṣẹ sàkáàbù lágbára jésù lọ àbí èṣù ṣe kéde o kéde kéde lè ṣù lágbára lẹ́bi àṣkáwù ṣùgbọ́n ọ̀fẹ́ pé lè ṣe àṣkáwù tí wọ́n gan ṣe kò tó ní pàànà bí ni o ṣe agbára tí ó wà fún òní tó torí náà ọlọ́run máa fi ajẹ́ ní èṣù bẹ́ẹ̀ yẹn ṣe disney láì èṣù ti ọ ṣùgbọ́n olè bá ṣe disney láì gan tó tó fi wọlé tó ó nígbà tí àbọ̀ wa kú gbogbo àwọn obìnrin tó gbọ́ ọmọ wa ọmọ Abíọ́lá ni ọmọ ẹ̀mí ni ó ní àwọn yẹn lé ọmọ tó gbé wa Abíọ́lá lé ní wá àwọn ẹ̀mí ìrántí ẹ̀ ẹ bá kà á túpù yẹn ó jọra sáà nìdí mọ̀ sọ ó nínú gbogbo àwọn fifty four péré ní DNA test ṣó báwọn jẹ́ ọmọ àdúrà more than fifty percent àwọn obìnrin ní ọmọ Abíọ́lá àwọn obìnrin tó ọmọ wá bẹ ìyàwó Abíọ́lá làwọn ọmọ Abíọ́lá ọmọ òun yìí sọ ọmọ Abíọ́lá wàhálà dé Abíọ́dé jẹ́mọ̀ wàhálà dé Abíọ́dé ó ní bàbá òun Abíọ́lá lọ sọ bẹ́ẹ̀ pé tóun bá kú o gbogbo ẹni tó bá gbogbo obìnrin tó bá wá pé òun bímọ fóun ẹ má dínà rẹ̀ o ẹ fẹ̀sẹ̀ tẹ́ǹtì ọlọ́ba ní fọ̀rọ̀ kẹ́mi wà bí ọlá toró náwó fẹ́fẹ́ pọ̀ èèyàn máa ẹ̀rẹ́ àgbọ̀ pé ṣíríkù ló ṣe ẹ ń bá wà nírú ipò tó wà èṣù lè gbá mọ́ lórí ọ̀rọ̀ òun abẹ́lọ́ ọ̀pàlọ́mọ ìfúnlẹ̀ wàhálà ọlọ́mọdé sọ ọgbà wà náà ibi ó ti bọ́ òun mọ́nà òun dé dẹ̀mọ̀ pé weakness òun tẹ̀sán pé ó láti yẹn dáadáa gbogbo omi tó bá lóògùn jùmọ̀ fóun sẹ́mu olówó gan lè má nà ti àwọn tó bá sùn mọ́ eré wa bá mi fẹ́ èyí wa bá nu mọ́tò èyí wa bá lọ́ọ̀bì ìmí ìkan tó lè pàdé ẹ̀ ní ájì nígbà bá parí ti ájì kan pé bóun ṣe wá bá nínú òtẹ́ẹ̀lì kájọ sùn òtẹ́ẹ̀lì ìmí ìlè lọ pàdé ẹ̀ Chicago pé wọ́n lè lọ Chicago nẹ́ẹ̀sì ọmọ yìí kan fi bá dé bẹ́ẹ̀ ilé UK ní ọdún tí bọ̀ ìlú orí ìbábí ọlá yóò ṣe lọ gba visa sí UK jàmá ìdíbọn sọ ò lè yé yé àwọn tó ti dépò ńlá yẹn àwọn tó fẹ́ bá wọn nílé ètò ìdè máa gbé ọmọ tó lọ UK màálù àlọ́ àtàbọ̀ two million ṣe báyìí lọ́lá bí ọlá báyìí máa gba twenty million owó màálù yàbí ọ̀yọ́ ó kó ní kéde bẹ̀ sẹ́ẹ̀kì ó lábẹ́lá ní ẹjọ́ gbogbo ẹgbẹ́ bá lóhùn bímọ gbóhùn ẹ mọ́ dì náà rẹ̀ ó lè jọ́ mọ́ owó ìgbà ẹ̀sẹ̀ DNA test DNA test wá ṣògbé àsọpọ̀lọpọ̀ omi olórí gbogbo yẹ́ àwọn ẹni ìyá àwọn ẹni àrùsì ọ̀pọ̀lọpọ̀ ọmọ tọ́lọ́gbà kì í sọmọ àbíọ́lá wọn lọ́ tó gbé DNA ilé ìgbé ìrànlẹ́ká òun náà lè má pàmẹ́ 100% ṣùgbọ́n nínú ìfáàkì ẹgbọ́sáka àbọ̀rọ̀ yẹn ó pọ̀pọ̀lọpọ̀ omi gan fẹ́ gbọ́mọ sọ́rọ̀ ọmọ ẹgbẹ́ òun kì í sọmọ irú àtọ́wò afọ ní gbogbo ẹ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ fi ara rẹ̀ sí afọ ní wàbábù náà yẹ̀fọ̀ àrùnà dáríkà fẹ́ rí àwọn èèyàn kan wọ́n ń ṣerú nǹkan yẹn nítorí kí ni lè máa rí bí máa dìjà jẹ́mọ́ torí materialism ni o torí kí náà ṣe ń ṣe torí materialism wọ́n fẹ́ pé tàlẹ̀ rí tí ó fi ọmọ rẹ̀ pé wèrè ló na ẹ bá ma fún wèrè náà yọ lọ wẹ́ ní tìmọ́ lọ́rùn ó rí pé ìjọ kan wọ́n kẹ́ lọ́la àgbo mọ́kànlá kan ń bẹ nítòsí wọn. ti bá bá sáré bá di eré àwàdà bá wèrè bó fáàmù ọjà pé àwàláì wèrè wọlé <laughs> wèrè mú wèrè bá bójú fún fún abẹ́lẹ́lẹ́ kó fáyà fún ọlọ́run bọ́yá sí kò èwo ni ọmọ ìlú ovulation ọba ti dé ovulation àfà eré ni àwàdà ni kọ̀sọ́mẹ́lì kankan ọba níbi àwàlá àti gbọ́ <laughs> eré alẹ́ ẹjọ́ ní aago mọ́kànlá alẹ́ wèrè ọmọ kó fáyà kó mọ̀ gùn talẹ̀ rírí kọ́ wá sọ pé ẹjọ́ wèrè àdúgbò ìlú ṣe kí ni ó lólóyún yóò lọ wọ́kùnrin kan náà tí ó bá fèsì náà lásìkò yọ́ wà jẹ wọn o afá wà láìsọ́lọ́ bá mú ìdájọ́ bó jọ mi èdè ọlọ́run di DNA lábáraka láòfin DNA kí lọ́kọ́ pa DNA áyímọ̀lẹ̀gbẹ́ ibi wà ṣàhàdà ọba tó wà láìsí ní 2031 ọ̀dẹ̀ 31 wà láìsí wà náà five ọba wáyé ọ̀dẹ̀ ẹ̀gbọ́n tí mo sọ yé ta ní ọ̀jẹ̀ gómìnà lọ́yọ̀ọ́ sí ètò aláì ọlọ́mọ sí mi mọ̀ ọ̀fẹ́ sọ́mà àti alọ́mọ jẹ́ mọ́ àlá sọ́lọ̀ yìí ní àwọn ìjọba ṣe DNA ta ló gbé DNA gan kalẹ̀ ta ló dá ẹ̀ tó gbé DNA kalẹ̀ irinṣẹ́ bẹ́ẹ̀ ló kù DNA ta ló dá èròjà bẹ́ẹ̀ ti ṣe gan ọmọ ọlọ́run ni ọba tiwa ọba tó tóbi lè àlàálíyù làbí ọba tó ga tó wá ṣe kíni ẹni tó lè níròyìn méjì ńlá kò alẹ́ ọlọ́run nìkan ẹgbẹ́ bá lọ gàgàgàgà tó lè ga débi kọ́ lókè ìsámọ̀ àràmọ́nù alálẹ̀ ala sàwà ẹgbà ti lè níròyìn yẹn tó jẹ́ pé lókè ìsámọ̀ làlára ẹni tó lè jẹ́ ẹni tó lè tóbi débi gbogbo nàìjíríà òun ló ní gbogbo áfíríkà òun ló ní gbogbo òun Asia òun ló ní gbogbo Australia òun ló ní gbogbo sọ́mà òun ló ní gbogbo ilẹ̀ ó tóbi débẹ̀ wà wà láàrin yóò láàrin ọlọ́run ọba tiwa nù ọba tó ga tẹ́nìkan ò lè ga tó ọba tó tóbi tẹ́nìkan ò lè ní ìfẹ́fẹ́ tó tó àmà téèyàn bá ti wá gbọ́ yé ọwọ́ abẹ́wò ọlọ́run yẹ àáfàá nífẹ̀ẹ́ ráwọn kan o torí kí ni wọ́n ṣe é ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí wàláyì wọ́n ń ṣe nítorí ayé ni torí kí la pèjẹ́ mọ́ o torí ayé kán lè bá ní owó lọ́wọ́ àti kán lè bá síra wọn ti sọ́dọ̀ àwọn ẹni ńlá wàyùsìtúnà nasab wàyùsìtúnà àfọ́ àlára nǹkan tí wọ́n wá ń ṣe ni wípé wọ́n fẹ́ fi ìran annasabu almazur fíl àwòrán arosmeya, ọlọ́mà ní sàfà wà lẹ́sàn rí fámílì tí wọ́n rí pé fámílì ilé ìlówó lọ táwọn bá sọ pé bàbá rẹ̀ lọ fáwọn lóyún mk mko mk mọ́sùdì kásìmọ̀ wò lọ fáwọn lóyún wà lẹ́tẹ̀yàn bá ara jẹ́gbọ́ ọmọ ilé ìṣẹ́bẹ̀ yẹn dá ìfẹ́ mọ́mọ́ mko kan tọ́ yóò lò ó lè wà oṣù ọgbọ̀n wà lẹ́ẹ̀mí ìgbọ̀n mi ìgbọ́ ọmọ àríṣe kọ́lá kan ní pé ọmọ àríṣe kọ́lá kan ọwá fẹ́ ná one million ọwá jẹ́ ṣòro fún jẹmọ́ ẹ tí táwọn kan lówó ayé ni ìgbọ̀ mọ́ọ̀sì ọmọ wọn ò lè kẹ́kọ̀ọ́ ní nígbà bàbá dáńtà bàbá ní sí àwọn wọ́n fi wọ́n ṣé wọ́n <laughs> ọlọ́jọ́ mi ló kú mẹ́tìnà kan sílé mẹ́tìnà ó àfà tí ìbá ti wá kú sí mẹ́tìnà <laughs> ọlọ́run oníjèdè ìrora mi pé ó <laughs> torí pé ọlọ́run bá lè tèmi náà ẹ̀dẹ́ òru lọ́jọ́ náà tàbá lọ ṣùgbọ́n lónìí tí mo sọ rẹ̀ wà láìsí bá mọ̀ ọlọ́run rà ìlú ó tó ti sí mẹ́tìnà lọ́wọ́ ṣé mo àbúgbò bẹ́ẹ̀ ló ti sí mẹ́tìnà lọ́wọ́ ẹni bá gbé jẹ èèyàn tí ó tẹ̀lé yín lọ láti Nàìjíríà ṣé owó yín débẹ̀ jẹmọ́ ẹ̀wọ̀ pé ó àbádá tàtà mo nífẹ̀ẹ́ àbádá tàtà bẹ́ẹ̀ sí wò mí wà láì mo nífẹ̀ẹ́ àbáyé ẹni kan jẹ́ kí nífẹ̀ẹ́ rẹ̀ bó ṣe lówó tó ọwọ́ ronú pé á ọ̀dọ̀ ọlọ́run ní ìtumọ̀ sí mi ẹ lọ ṣe mí sílùú ànábì sàlọ́lá rẹ̀ ṣe ẹ̀ báwọn kan fẹ́ kan kú sí UK sí Amẹ́ríkà ọlọ́run má jẹ́ kú o ọlọ́run má UK o má jẹ́ kú Canada o ẹ̀ mọ̀sẹ̀ mi fẹ́ẹ́ àwọn èèyàn ń gbé bẹ̀ tó bá kú bẹ̀ nàìjíríà lè uk ò lọ́dọ̀ mi sí nàìjíríà ghana ọ̀pá nàìjíríà dáa ghana lọ́dọ̀ mi tí n bá ghana ghana lọ́dọ̀ mi ìlú mi lè ìlú mi kí wọ́n máa ghana ghana tí tó dé ẹkú bẹ̀ ṣùgbọ́n tí kú ìlú táwọn ànàbí ọlọ́ọ̀fẹ́ ìlú táwọn bàbẹ́fẹ́ ìlú kí yọmọ ọlọ́pọ̀ sí gbogbo ìlú yòókù lọ ìlú tí mọ́sálásí tó lóore ti bẹ́ẹ̀ ìlú tábì sì ń bẹ pé tó o bá kú tán sí ọbẹ̀ tó o jẹ́ mùsùlùmí òdodo ó ní onímọ̀nà ó yọnu sí ọ bàbá dáńtà táwa ronú òyònú ọlọ́ ó ní ká lọ sí òun sí mẹ́rìndínlá kò sẹ́ni ká sọ òun sí UK àbí ká sọ òun sí Amẹ́ríkà tí ò lówó UK Amẹ́ríkà kò lówó British Britain lọ́wọ́ ni àwọn èèyàn tí wọ́n bá fẹ́ máa fi ọmọ sí nítorí ayé yìí wà yùsùbí túnà násábà almazur fil àwòrán ìrọ̀sìnìyà wọ́n wà lọ perfect yẹ wọ́n mọ̀ wá ṣàfihàn pé ọmọ yìí ó lágbájá báyìí láwọn fi fún wọ́n wà á ṣe pa sínú àwọn ìwé tí ó fi lè wà official tó fi jẹ́ wípé bàbá gan ò ní lè sọ pé kì í sọ fowó mọ́ wọ́n bá fi bá sàtífíkètì yóò bí àwọn kọ ẹni tá ti ọmọ ọmọlọ́rùn wọ́n bá ṣe NIN wọ́n bá ṣe international passport so tí àkúmọ̀ wọ́n bá ṣe international <laughs> passport gbogbo nǹkan yẹn wọ́n sàtọ́ ẹgbẹ́ ó kọta ní ọwà bẹ́ẹ̀ ó kọ ẹni tí èsì bàbá ọmọ yẹn tí wọ́n ti ọmọ mọ́ wà bá gbogbo ń kọ́dí ẹfù alùwò ìkìdà aláàbí alẹ́bí sàrákàwò wà wúwà fi sígárì àfẹ́ tó gbà rẹ̀ yìí àfọ́ àláwọn méjì tí ọmọ máa ẹni tí ọ̀dẹ̀ ká ti má lọ́rọ̀ wọ́n ń gbé ọmọ ọba fọ́sùn torí kíni ṣíkìtù ni wọ́n fi ń ṣe iná ní bí mi kí náà fi ń ṣe jàmá iná ní bí mi mi lórí bàbá òrìjínà tó lọ́mọ èyí sí wípé tàràkà wàhúwà fi sígárì bàbá yẹn bọ́yá gbà tó fi ọmọ yẹn lẹ̀

tàràkọ̀rù wàhúwà fi sígárì bọ́yá ọkùnrin àtóbi olùjọ́nà sínú wọ́n gbà fẹ́ra wọn bàbá yẹn wá fọmọ́lẹ̀ pé mi kéésọ́mọ́ mi ó fọmọ yẹn lẹ̀ nígbà tọmọ yẹn wà kéke tó sì já sí pé ìgbà ń lọ yẹ kí bàbá yẹn tó ìgbà bá rẹ̀ náà sẹ́kẹ̀ èmi kọ́ mo lóyún o èmi kọ́ mo lóyún bàbá ni nígbà tó yẹ kọ́ gbà haram wàkúlù haram àfáà ní gbogbo bá ń sọ haram ẹ̀rà àdìsọ wá lórí ẹ̀lẹ́ o ẹmọ ẹwọ nǹkan o àdìsí pọ́ńtọ̀ náà kò ní wá lùjà náà ní o fàlìjà náà tó alẹ́ haram màá débẹ̀ láìpẹ́ yìí gbogbo àwọn tó dáadáa dá yẹn wọ́n mọ̀ pé iná làwọn wọ̀ sítorí ayé ìyá máa gbọ́mọ ọba fọ́sùn nítorí pé wàá fọkùnrin kan jà ọwọ́ àsọ pé òun kọ́ ló lọ mọ́ òun kọ́ ló ní ẹlòmíì ló súnmọ́ tẹ́lẹ̀ wọ́n tún máa sọ déètì tí máa kọ́ kọ́ra alábẹ́ àni wọ́n máa sọ déètì ẹ̀ ẹ́ ó sì dọ́dọ̀ ẹ̀fẹ̀ máa déètì orí tí mẹ́lẹ̀kọ́ ó ṣe sí fún yín wọ́n na àlàmúdàrà káífà àyàfi yìí la òun súnmọ́ ní dìsẹ́mbà twenty three ìkan ní december twenty seven ní lẹ́yìn children day mo ní ìjọ boxing day ìkan Januari january one lòún sí wọn níjọ́ tó tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ náà náà á dé sí orí níjọ́ tó bá fi fídíò yẹn hàn yìí mọ̀lẹ́kọ́ ọ̀nà tàbátí àdáyà sí ni la alọ́ta rí àbúrò mafasidu àbìmà fi àbíwábí mọ̀tà àdìdà àfáàní fẹ́ rí ká máa fi ọmọ lọ síbi bàbá àbí ìran tí èsì ìran rẹ̀ tàbí wọ́n tó jẹ́ pé wọ́n gan ló fún mi lóyún kọ́ wá jìnnà rẹ̀ pé èmi kọ́ mo lọ́mọ o èmi kọ́ mo lọ́mọ o èmi kọ́ o èmi kọ́ o ẹ má ti bí èso tèmi mọ́ lọ́mọ o èmi nìkan tí mo ń ṣe o èmi nìkan tí mo jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀yà ajé ọwọ́ bàbá ọmọ rẹ̀ síwájú o ó sì mọ̀ pé wọ́n ló lọ mọ́ àáfàá níṣẹ́ rí gbogbo àwọn tí ń ṣe rádaràda yìí á ah, mọ̀fá sùdùn àfihàn àwọn àbàjẹ́ tó pọ̀ òun ló so mọ́ jẹ́mọ́ àti ló so mọ́ àwọn àbàjẹ́ tó pọ̀ òun ló so mọ́ fi àbíwá bí mọ̀tà àtìdá ní ojú ọ̀nà tó pọ̀ tẹ́nìkan bá fẹ́ yà fúnra mi mo lè yà sí tó lé ní mẹ́wàá kó o gbé ọmọ kan lọ sínú ẹbí mi tàbí kí wọn náà kóbi nǹkan lóyún kó o dì náà rẹ̀ sẹ́rí ẹgbẹ́ kẹmùdí méjì mẹ́ta wa nínú àwọn àbàjẹ́ tó lágbára jẹ́mọ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé bá a fẹ́ bímọ ìdájọ́ tọrọ ọmọ pọ̀ fẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ mọ̀ tó bá jẹ́ pé obìnrin lọ́mọ ẹdẹ mo báyìí ọkùnrin kan fóbìnrin lóyún ọwá lòun kó òun lọ́mọ òun ló sì lọ́mọ nínú ṣẹ̀ríà ẹ máa wo kan àkọ́kọ́ òun ló yẹ máa tọ́jú ọmọ láti kékeré tí ó fi ọmọ yẹn lọ́kọ lọ́wọ́ kálọ́kùnrin bá ní tí èèfẹ́ yàwó fún ọwọ́ abímọ ọwọ́ sọ pé wọ́n kò ní mọ̀ pé wọ́n ló ní bàbá fẹ́ bá mi lọ ọmọ yẹn wá dàgbà láti ọmọ yẹn kú ìwọ náà kú ìyá ọmọ kábíyàrá pé nígbà wọn bá rẹ ti lóhùn tó wọn wà á pa ni ìyá ọmọ torí na ẹwọ́ mo tún sẹ́nu ẹwọ́ làwọn ọmọ yín omi o wà lẹ́ àwọn obìnrin sọ́fà obìnrin ní ìkú nítorí wàhálà ọmọ kò ọmọ yẹn àwọn ọmọ yẹn ò tó dé èèyàn lẹ́yìn ẹ̀ ẹnìkan tó súnmọ́ mi tó ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi ó sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọmọ mi ní òun àtọkọ wẹ́lẹ̀ ọmọ mi wọ́n gbọ́dọ̀ lọ o wọ́n gbọ́dọ̀ mọ ẹjọ́ jẹ jíjí o wọ́n gbọ́dọ̀ jẹ mẹ́ta o wọ́n gbọ́dọ̀ wọ́n sọ o wà ló ṣe ó sì fò sálẹ̀ kù. àwọn ọmọ lẹ́yìn àwọn ọmọ àwọn tí ó ọmọ wọn ọmọ wọn ọkọ títọ̀ láàkì bá ṣẹlẹ̀ dàìbọ́ọ̀sì kan tó bá ṣẹlẹ̀ láàrin ọmọ àtìyàwó ìwọ lọ́ọ̀mọ náwó lọ́mọ atúnfìdí kéèsì àwọn àfáà súnà ní ìlú ẹ̀fẹ́jà aládàáwò wọn ò ní sanwó lórí ọmọ wọ́n jẹ wọ́n jẹ ọmọ yẹn ọgbà ìgbà ni wọ́n jọ gbé èdè e. ẹ máa wo àfáà ní pé mọ̀fáàsì tó ń àbímọ̀ sí àbíwá pé mọ̀tà àdídà ìbára òun mo lè fi ṣe wá àti three hours mo ní mo ń yà lọ yìí o bàbá yìí ẹ máa wo bí àwọn àbúrú tó wà bẹ́ẹ̀ lójú ọ̀nà tó pọ̀ o kọ̀ wá sọ́jú ọmọ o àìnáwó lórí ọmọ o tó bá dídọ́ òwe èlé ọmọ yẹn ọgbẹ̀ tó ẹ lọ́wọ́ ẹ̀ tí ọba sọ́ra ọ̀wẹ́ ọmọ ẹyọ kan tó dì náà ìyẹn àdìsí ti kọ́ bẹ́ẹ̀ bí o pé kò ní wá lùjẹ̀ náà o ara tí ò ní tí ọ wá náà mo fẹ́ yẹn àwọn ọmọ rò pé ah, aláì wọn máa ń ṣe dáadáa wọn máa ń lọ yìí ká wọn máa ń lọ ájì òtò ọmọ ní ọgbà ìyàwó àfọlọ́sẹ̀ ìyàwó ẹ máa wò pé fọmọ ọmọ kọfẹ yẹn bí wọn ẹjú tìyàwó irú ọmọ yìí láti kékeré torí mọ́ọ̀sì wọn ń dìnnà ọmọ ìgbà ṣẹlẹ̀ inú oyún ìmí ìfẹ́ ẹ wo owó tó bẹ̀rẹ̀ sẹ́sọ́ máa nínú oyún ńjọ́ tó bímọ aṣọ pampers fídà mílíìkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fíìkì oúnjẹ túnbẹ̀ àti gbogbo tẹ́sán àwọn tí ẹ̀ máa ń náà ẹ bá jẹ́ rẹ̀sọ̀ pípọ̀ padà yóò ti máa ń ta amẹ́ná lórí àwọn ọmọ wa ibi tágídé dúró lónìí séèyàn bá náwó lórí ọmọ láàrin ìjọ tẹ́ ẹ yẹn tí ó lọ ilé ọkọ àbígbà tọmọ yẹn tí ó fẹ́ yàwó tí ọba tí ìwọ billions millions sí ni jọba tí mo gbé ẹmọ tí ọwà ṣẹlẹ̀ bàbá yẹn yóò wà mú gbogbo òun rẹ̀ ààwẹ̀ rẹ̀ ájì rẹ̀ tìlàwà kùránì rẹ̀ wá àti tí máa ń lọ tọ́bátọ́ láwọn sẹ́ẹ̀rẹ̀ míì yóò wà fi san gbèsè fọ́mọ yẹn jàmọ́ sẹ́ni tó kù máa tó gbé wà lùjá náà ó lè wà lùjá náà tí ọba wa tó wọn wá múnú ẹsẹ̀ ọmọ wọn ó di bàbá yẹn hasba muflifa wàlẹ́ ọdẹ ní òkúrú jẹ́mọ̀ sí tó yà ìyá tọ́wọ́ bí ọmọ tó jẹ́ pé ní lórí láti pẹ́lẹ́ sí bàbá yẹn ó ṣe àbòsí sí ìyá wọn ìyá náà tó wá gbà o ṣe tẹ́mọ̀ ẹjá wọlé ayé bí ìgbà náà àmànù kí àwọn aláìṣẹ́ ìyá rẹ̀ láti mọ́ oyún wà láti ẹsẹ̀ tẹ̀mí mọ́ wá rù ọmọ mẹ́tẹ̀ ẹ̀ta èdè ni mo gbọ́ ọlọ́jẹ́ ọlọ́wẹ́ lọ́sùkú ibi wàhálà kẹ́lẹ̀ jẹ́ ìyẹn ìbẹ̀lẹ́sẹ̀ ni mo ti lásídẹ́ǹtì kí ìyá ọmọ ara ti pẹ́jọ́ tó lọ ọmọ wọn sùn làwọn jábọ́ lóògùn ibẹ̀ lójú òun ti fọ́ ibẹ̀ lẹ́sẹ̀ òun ti kán wàlá ìmọ̀ta fóònù mi torí àwọn ọmọ ilẹ̀ mi tí mo rà ilẹ̀ fámílì tí wọ́n fún mi torí àwọn ọmọ ìmọ̀ta ìtí mọ̀ sọ ìwàlẹ́ àwọn obìnrin kan bẹ̀ẹ́ sọ́bà lọ́wọ́ ọlọ́ọ̀bá ní bùtútù wọn ọkùnrin tẹ́ wọn sọ́bà ẹ̀yẹ náà àdíìsì bẹ̀ẹ́ tí máa láìpẹ́ torí gbogbo ìyàwó àtọmọ rẹ

ẹ̀jẹ̀ a máa rùn fa ìmọ̀lẹ̀ ẹ̀rí ọ̀dà fà ìlú inú àwọn ọmọ yẹn lòdòdó wọn lè bàjẹ́ onílé jẹ́ ìgbà bí nǹkan tó ọba ń fura pé ọmọ kan ọbẹ̀ ẹ̀yà olórí burúkú jù olórí ibú lè sòpà wa tó bá jẹ́ nínú gbogbo ọmọ rẹ̀ ńgbà mí ó lè kájú àkówọ ọlọ́run tó jẹ́ pọ́ máa mi lọ́mọ ọlọ́run bá ń tó ṣe kí èbá sọmọ mi ọlọ́run kò dodo hàn mí bá ń síta kọ́lọ́ tó bá síta sí ìbòdó ní ẹ̀yìn kọ́ ẹ̀tún lè kúkọ́ wá ju ogún kó fòdodo ẹ̀ ní bóyá ya rẹ̀ ìjọ kẹyọ kẹsùn ní ọba máa lálà yọba máa sọ̀rọ̀ pé ẹgbẹ́ àmọ́ wà kéèké nígbà tí mo yá sí kíní ẹ̀jẹ̀ tí mo wà lé ọkọ mo yá bóde lé boyfriend mi <laughs> wà lé òun kóbo mi kóbo mi bóyá lóyún Samsung lọ́rọ̀ ọ́ <laughs> lálàá ni o ó sì lè jẹ́ pé kí n ṣe ńlá láhùn ẹ̀yìn tí lè wà lẹ́gbẹ̀ẹ́ bá ẹgbẹ́ tó ṣẹlẹ̀ lódodo ló fi ńlá la ẹ tó lè rí kọ́ọ̀tù ẹ̀gbẹ́ ẹ wà bí jẹ́wọ́ ọjà wá sí àìmánú mọ̀gàn ládọ̀ ìbúra tó nẹ́pọn tó já sí pé mo lọ́mọ yìí kí n bá fè mí kọ́lọ̀ ọkọ̀ lójú kọ́rọ̀ lọ́wọ́ ẹ wà èpè tó le àìmánú mọ̀gọ̀láàbọ̀ la máa ń pè lọ ṣẹ̀ríà kí la máa ń pè tí a máa àìmánú ìbúra tó ń dé pa mo fi ọlọ́ọ̀tọ́ ní sábà àti ìbúra mo fi ọlọ́ọ̀tọ́ ní kàbà búra tó bá já sí pọ̀ báyé ìsọmọ rẹ ẹ sọ Yorùbá tí ọ̀sọ́ lóbìnrin bá bó ṣe máa tí <laughs> ó ṣe sàbò tí ó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bábùlà mọ́ ẹ wà sọ fún yíké ọmọ yóò ìwọ ló ní ìwọ mo bí fún kèé sẹlùmí tó bá jẹ́ pé kèé sọmọ rẹ tí mo tì mọ́ Ọlọ́run kójú òun ọfọ́

tàbí bẹ́ẹ̀ kọ́ fẹ́ẹ̀fẹ́ kó akẹ́kọ̀ọ́ yìí bá wọ́n láwọn ọ̀rẹ́ tí wọ́n mọ̀ pé wà láì bàbá Nokia kan ló lọ́mọ ìlú ni bóyá rẹ̀ sọ́rọ̀ kò mọ̀ bó wùkọ́ lòun ní ọmọ yẹn gan tí a jẹ́ kìíní kọ́mọ̀ jẹ́ pé yóò lè ní ilé ọkọ̀ gan mi ìbá sọ fọ́kọ mi pé òun kọ́ ló ní kó jọmọ lọ́dọ̀ bàbẹ́ bàbẹ́ ẹ̀gbẹ́ máa ń dànù láàmú lórí fóònù kí n lọ gbé fún bàbẹ́ kó lè mọ́ dà fámìlì mi rú. ìjọba sẹ ọlọ́pàá ti ọmọ wa sọ àdúrà tó wọ ọlọ́pàá olóró rẹ kéèsì kan tẹ̀ mo sọ pé ìkánlọ àwọn ọmọ ẹ̀yà wa tàà jọ pa university of Ìlọrin ọkọ̀ wọn lórí skul yẹn so driver tó ságbèmí bákanbákan làjọ wa ń sọ̀rọ̀ adéèrè àyẹn ní èrè àmọ̀wé kankan lóògùn ṣe ó ní ustaz mo rí ní sẹ́ni ọlọ́ I see you as a man of God <laughs> mo ní with man of God àwọn èèyàn àfa ìní ọlọ́ọ̀dúnrún àwẹ̀ wàhálà ìrọ́lẹ́gbẹ́ àwọn akọjá nìkan mùsùlùmí lẹ́ni ohun àkọ́kọ́ ẹ̀ ó ní sípò dẹ́mọ̀ pé ẹni yìí ọmọ tó kọ́ bí first child yẹ òun lòun ni ọmọ tí lọ bí twenty years ó ó lòun lòun ní ìkéjì àyè girlfriend lòun ni ṣùgbọ́n mọ́mí ẹ̀ ní dájú àtìmọ́lẹ̀ ní olùfẹ́ christian christian lòun muslim ló gbé aláàjì kan náà sáfi fún ó dẹ̀ ti lóyún fóun tó kò yíyan ló fi ṣe wẹ́ẹ̀dẹ̀ tó yíyan òsì ìyọ̀pọ̀ ṣùgbọ́n òun mọ̀ lónìí òun ọgbọ́n ó ní fún tóun bá ti kọjá òun kẹ̀lé kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní gbòòwò sí gba ọmọ yẹn òun máa ń ní problem ó lè lọ gbà ló ṣẹlẹ̀ àwọn àlùwálábìlì lè fẹrọ wálé làárẹ àlàájà fẹẹrí ó ti nà yín ṣe sì nánú wọn yọ̀ǹda fún yín ẹbọ sí ẹ̀yin kẹ́ ẹ lọ́mọ aláàjì ni ọ lọ́mọ ṣùgbọ́n lọ́wọ́ máa yẹn gbé ẹjọ́ gbèdè wọn nàta yé ṣe ta lọ́wọ́ ó ní bóun bá tọrọ ọmọ yẹn báyìí ó ní pé mo sábà sọ̀rọ̀ pé ẹgbẹ̀rẹ̀ lọ́mọ sọ̀rọ̀ àforíjì èdè àforíjì òní kẹfẹ́ ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀tọ́ tó kú sí kéde àtọ́lágbà tùwọ́wẹ́ kọ́ wọ́n gbà sùlámù á ní kọlọmọ tọrọ àforíjì kọlọmọ foríjì ṣùgbọ́n òun kọ́ ní ọ̀padà lọ́mọ torí kó ó ṣe lè náà ni pé àwọn òun àti ẹ̀gbá yà wọ́n láìka ara àwọn sáà lè fẹ́ wọ́n sáà lóyún òun dẹ́wọ̀n fóun lòun lóyún. jẹ́wọ́n àbẹ̀wò ṣẹlẹ̀ irú àwọn kéṣìṣì àwọn ọmọ mẹ́nu àwọn ọmọ àlìtán gbé lọ ọ̀rọ̀ wọn a máa fi sí i wọn a máa dalé mi torí pé tí ó dà ibi èsè family ẹ̀sìn yóò bá gbọ́n gbà mí gan sábàdìgbẹ́ làbọ́ máa lè lélẹ̀ ni nígbà ìwà rẹ̀ ṣe á yàtọ̀ báyìí <laughs> àbá ara àwọn mọ̀fáàsì dúnà bímọ̀ tí àbíwá bí mọ̀tà àdídà àǹfààní ara ẹ̀ náà tó ní pé ẹ̀mọ̀ òbí o kàlùkédò kàlùmàràníyà wà nìka wà mẹ́rọ̀ wà náà wùdà àǹfààní tó so mọ́ pọ̀ ta ló yẹ kó jẹ́ maharam ìjàmọ́ yẹn gbà rìn dáadáa máráàmù lẹ́ni tó jẹ́ pé ó lè wà pẹ̀lú omi nkọ́rọ̀ ní ìsìn ọkùnrin lọ́mọdé ẹbí ìjàmọ́ kí lọ́mọdé ẹbí ọkùnrin ìyá rẹ̀ jẹ́ bàtí bàbá mi èlò ní bàbá mi èlò ṣe kíni èlò irú ọmọ yẹn kèé ṣe fámìlì tó gbé lọ ṣùgbọ́n torí pé ó mọ́kùnrin kan lọ́rùn gbogbo ọmọ obè síyàwó mi ìbá bí gbogbo kí mo pè náà mọ̀ ọmọ obè báwọn ìyàwó ọkọ rẹ̀ ohun tó bí ọmọ ọlọ́run bá bí tán bá jó mi ọmọ rẹ̀ ọkùnrin lè máa wà kọ̀rọ̀ pẹ̀lú wọn nínú ṣẹ̀rí àdẹ̀rẹ̀ kọ̀yẹ́kọ́ wà kọ̀rọ̀ pẹ̀lú wọn torí pé ọ̀tọ̀ ni bàbá àti ẹ̀yìn tán bá jẹ́lẹ̀ àtàn mojú kò lè rójú wọn tí wọ́n ìbá fẹ́lẹ̀ kò lè máa rọrùn wọn kò lè rí báyà wọn kò lè rí kọjú ojú àtọwọ́ wọn tí wọ́n bá bójú

ẹni tí ọ̀yẹ́ kéèyàn fẹ́ èèyàn padà fẹ́ ẹni téèyàn lẹ́tọ̀ọ́ àti fẹ́ wọ́n sọ dé wọ̀ fún torí wípé ẹ̀sìn rò pé fámìlì kan náà ni wọ́n wéé bẹ́ẹ̀ ṣe kíni wọ́n èsì fámìlì kan náà wàlmírọ̀ ẹjọ́ wọ́n yìí lòkè díẹ̀ wàlmírọ̀ ogún jíjẹ jẹ́mọ́ ìfìlàgbé ogún jíjẹ irú ọmọ tẹ́ẹ̀sì mọ́ ẹwúrú ọkùnrin tí mo ló pé ní lọ́wọ́ àtúnú àwòrán ní ìsìn ọmọ tí ó jẹ́ first child bí oníṣìnà rẹ̀ ọmọ aláàjì yẹn aláàjì orúkọ olówó lọ́mọ nínú òṣèré ọlọ́run kò lè jogún aláàjì obìnrin tó jẹ́ kọ́mọ yẹn ó jogún aláàjì yóò rojọ́ rẹ̀ wájú ọlọ́run ó jẹ́ lórí ọmọ ọlọ́mọ láti inú oyún téèdé yunifásitì yóò wájú ọlọ́run ìwọ tó ọba nírú kéèsì wọn ya ráwọn afẹ́ ẹni ọlọ́run wà láìkójú ó tí ọ̀la yé débi pé tó ọba lè bẹ tí o di price ẹ ṣe ló kú òògùn ọmọ tí màmá pè ló kú òògùn you make it confidential ọbẹ̀ ó sọ ni pé wà láì mọ̀ pé mo bá yé jẹ́ mo bá yé jẹ́ ṣùgbọ́n sáforí jẹ́ mi kí n mọ̀ wọ̀ náà lọ́wọ́ àǹfààní gbogbo owó àwọn èèyàn báyìí àdánwò ni wà láì wàkọ̀dùjá afi sọ́hìn and sáàdì وابي بكر رضي الله عنهما مرفوعا àfọwà wọn ní nínú àdìsí tó lálàáfíà tó jẹ́ pé mọ́mọ́ wa Bukhari àwọn ni wọ́n gbà wá ẹgbẹ́ wà fi sahih Bukhari nù wà fi sahih ayé al-Bukhari yú wà Muslim àbí ash-Shaykhan rawahu ash-Shaykhan ọwọ́ ni ìmọ̀ Shaykhan Buhari àti Muslim ò lè jẹ́ bẹ̀ ọlọ́ọ̀sán afá tó orí nínú àdíìsì yìí ẹ̀rù báyìí afá wa sáàtù wọn gbà wá ọlọ́ba nílọ́rọ́ sí wọn afá wa abúbákàrà wọn gbà wá látọ̀dọ̀ ànàbí àsàlám ànàbí ní ìmọ̀ ní dà ìlà rẹ́rì àbí wà húwà yálámù fàlìjánátù àléyìí haramun fàlìjánátù àléyìí haramun sẹ́ẹ̀rí gbogbo ẹ̀ńtẹ́ bí elétíríkì lọ sọ́dọ̀ ǹtọ́ yàtọ̀ sí bàbẹ́ sọ̀rọ̀ mi yé ní ẹsẹ̀ ó sì mà wàhálà ọmọ dájú mi kọ mi ẹ̀ ànábì ni ó di èèwọ̀ fún níjọ́ gbèsè kò ní í wọ ti kéde fún ẹnikẹ́ni ìjọba ẹ̀gbọ́ àrùn yé dáadáa kálukú wa ṣẹ̀ríà ọ̀fẹ́ kẹ́ẹ̀kẹ́ máa súnmọ́ bè láìsọ ìdù ibi tẹ́ ẹ bá ti ń lo kùránì àti súnà wàhálà tá à ń sọ yóò ní máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìké wá ṣe pọ́n ṣẹlẹ̀ ó ti ń pọ̀ jẹ̀mọ́ ìkìlá ló ṣe ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù àbá ló ti ń pọ̀ jù torí pé ti ṣẹ̀ríà wà fi ṣẹ̀ríà ti kúlù máa fi àbà fún dìlà àǹsà gbogbo tí ọmọ pé ọ̀rọ̀ ìran ẹ̀ ṣeré èèwọ̀ ni ṣẹ̀ríà ti ibi tá ti àti ìparí ọ̀hún kú ẹbí a kò gbọ́dọ̀ wọnú kéde o ilà tó máa ń sọ fáwọn obìnrin ní ìṣe sí ìjà ilé àkànbẹ táwọn obìnrin máa ń ṣe nílẹ̀ Yorùbá ń gbà kọ́ lọ́ọ̀dẹ̀ sí ní ó ti ọ̀páyà gan ni ò ti kú sẹ́gan torí pé èmi àti àáfà àbùkẹ́mí Karachi àjọgbadé lápẹ̀rẹ̀ ìyàwó tèmi bímọ ìyàwó tí wọn náà bímọ èmi wá lọ sọ́jà ìyàwó tí wọn máa wá fún ọmọ tèmi lọ́yàn ẹ mọ́ ìkọ̀rẹ́ ìgbẹ̀ láyé èmi àti wọn ẹsẹ̀ fámílì o bóyá kẹ̀pàdé níbi tá a ti lọ rẹ́ǹtì lé ní o tíyàwó wọn bẹ́ẹ̀ lè fún ọmọ mi lọ́yàn jẹ́mọ́ ẹ̀gbọ́ dáadáa wọ́n ti ìyàwó wọn ti di ìyá fún ọmọ mi ọmọ mi kò lè fẹ́ kan tó bá jọ́kọ̀ ìlọmọ mi kò lè fẹ́ kankan nu gbogbo ọmọ wọn tó bá jóbe torí pé ipò ìyá wọn wà fún àwọn tó bá jọmọ wọn lóbe ó lè rójú wọn tó bá wọlé ọkọ tán bójú àbíká wọlé ọkọ tán sí bójú torí pé wọ́n ti jọ di ìkwán nínú rọ̀dọ̀ à breastfeeding ti sọ wọ́n dẹbí gbogbo àwọn tá a máa bí ṣeré ọ̀rọ̀ fámílì èsè téèyàn kẹ́ máa fọwọ́ yẹpẹrẹ mú a lọ sọ ọlọ́mọ kan ọlọ́bẹ nìkan ọwá ní òtí january one àlè súnmọ́ january three ọ̀wárí nǹkan oṣù ẹ̀mọ́ january àbí alẹ́ february ṣáàjì ọkọ náà máa ìgbà mí ẹlòmíì dẹ̀ máa ń mọ̀ pé àlè ló lóyún ẹ̀tọ́ wa lóbìnrin ń gbà mí tó bá tó bímọ ọmọ lè jọ àlè tó ń gọ́mọ̀ pé á wàláì ọmọ yìí jọ mr nokia onísìnà onísìnà wíìgì tọ́bọ̀ òun ṣe sìnà sọwọ́ nígbà míì ṣé ká sọ̀rí ájíṣì jama ọmọ ń dàrú mọ́kẹ́ gan lọ́wọ́ ọmọ ń dàrú mọ́kẹ́ lọ́wọ́ ìtọ́pọ̀lọpọ̀ ó sì jọmọ nánu fẹ́jẹ̀ bàbí jánátù àlẹ́ hara ó ti wà ní ọkọ kí lábùrọ̀ tó lọ máa fẹ́ sílẹ̀ fọkùnrin mi tó o sì mọ̀ pé àtọ ọkùnrin mi ìtọ́ bá wọlé ọmọ rẹ̀ ó lè ṣe kéde ó lè fataláìsì ẹ̀wọ̀n lóyún obìnrin mi wà láì ó lè dààmú ọlọ́jọ́ kò wúkọ̀ ọ̀rẹ́ tó lóyún yọ́dà rò pé tó o ti mọ̀ kó òun lọ́rùn àá ti gbọ́ pé boyfriend òun ló fi jẹ́ pé gbogbo àwọn òṣìṣẹ́ nínú àtẹ̀wò tá a wà ń bẹ̀ báyìí kò ti fẹ́ ládọ̀ bó òun làdẹ̀wò hundred two àdẹ̀wò kí gbogbo kálukọ́ kọ́ṣọ́ ìyàwó ẹ̀ gbogbo àwọn skúù tí kálukú wá lọ àwọn ilé kí ó tá a lọ àti ń sara wá jọ sórí WhatsApp group mọ́sọ́njẹ́ òní náà bẹ́ẹ̀ aláṣúwì ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ́lẹ̀ ti kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ láti wà àti WhatsApp group lẹ́yìn primary school tí mo lọ nìkan ìfẹ́ ló dùn nìkan là níwọ̀ bá bù tí n bá fẹ́ kádẹ́gẹ́ ìníkan lè wá méjì mẹ́ta kànú àwọn èèyàn wa tí n bá fi lè rí méjì mẹ́ta àwọn náà tó wá méjì àwọn náà tó wá méjì lẹ́yìn ọdún márùn-ún àtàrà wa jọ ṣùgbọ́n torí pọ́jọ́ ọ̀yẹ́ ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gbà yẹn gan àní láàkáyé alimọ́nà sí ara wa WhatsApp group mẹ́ta sí mẹ́rin mọ̀ wà tó jẹ́ ti máa dùn àárọ̀ máa dùn Zakaria WhatsApp group bíi méjì ni mọ̀ tó jẹ́ ti máa dùn Zakaria kò ní kọ́tẹ́ ju yìí University of Ìlọrin WhatsApp group bíi mẹ́rin sí márùn-ún ni mọ̀ tó jẹ́ ti University of Ìlọrin nìkan UI tó ti máa sáàsì ni mọ̀ wà mọ̀ sáà group UI náà among others àwọn obìnrin náà wà wà láwọn gúrùpù obìnrin tí èbá bóyá gbà tó wà lẹ́sẹ̀ síbi wọn àtẹ́lẹ̀ ká tẹ́lẹ̀ boyfriend girlfriend àbíbọ̀ wà lẹ́sìn ìgbọ̀ wà fóònù ìgbọ̀ wà yunifásitì ìgbọ̀ kọ́tẹ̀kì níbi òun àtẹ́lẹ̀ ká tẹ́lẹ̀ wáyé tù fárílà boyfriend àbí nìka ìgangan tààbù dání láì tààlà wọ́n ń kọ̀ nẹ́ẹ̀tì ara wọn mọ́ọ̀sì àwọn gúrùpù wá rè ẹ gbọ́dọ̀ ní láàkáyè àwọn èèyàn àmọ́ ṣàwàdà àwọn àwàdà tó takotọ lọ́wọ́ ó sì máa báyàwó yàwó ṣàwàdà òfò

ìlú wa ọlọ́run ààbò tó pé máa fi máa fi bọ̀ wá o ọ̀yọ́ tó ti wá tá a wà òjò rọ̀ lánàá sọ ẹ́ bì àwọn nǹkan dẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ẹ̀sọ́ kan ní ìjẹta ìjẹta wẹ́ẹ̀dì ọkà àwọn èèyàn tó súnmọ́ wa náà àti mọ́mọ́ èèyàn bíi mẹ́ta mẹ́rin tọ́kàn tó súnmọ́ wa kí nǹkan wọn bàjẹ́ ọlọ́run bá mi títí